A ò béèrè ìjọba ẹ̀wẹ̀ kú ẹ̀wẹ̀lẹ̀, a ò béèrè ìjọba ẹ̀wẹ̀ kú ẹ̀wẹ̀lẹ̀, ẹ̀wẹ̀, ẹ̀wẹ̀, ẹ̀wẹ̀ kú ẹ̀wẹ̀lẹ̀, a ò béèrè ìjọba ẹ̀wẹ̀ kú ẹ̀wẹ̀lẹ̀. Eríkàrẹ́ ilé o wá jọba, erí yẹ́yẹ́, erí yẹ́yẹ́. Eríkàrẹ́ ilé o wá jọba, erí yẹ́yẹ́, erí yẹ́yẹ́. LP olùlẹ̀ pì. A ò béèrè ìjọba ẹ̀wẹ̀ kú ẹ̀wẹ̀lẹ̀, a ò béèrè ìjọba ẹ̀wẹ̀ kú ẹ̀wẹ̀lẹ̀